ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن تتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا عباد الله لقد اختلفت كلمة أهل العلم في أخذ الأجر أو الأجرة على تعليم القرآن أو على الرقية به ولكن ما أصل هذا الاختلاف عند أهل العلم وما الذي احتج به كل فريق من أهل العلم وقد مر بنا حديث الإمام البخاري رحمه الله وإياه في صحيحه من حديث أبي سعيد الخدري رضي الله تعالى نرضاه في قصة خروجهم واستضافتهم آل حي نزلوا به ليلا ومنعهم وإباءتهم anistido fatihim ọ̀pọ̀ ní fọ́lọ̀mà tó síwá ní musulmi látọrọ àlékún kí ọlọ́run ti gẹ̀rẹ̀ fún nabi sallallahu alaihi wasallam ẹn tọrọ bá rántí bá máa jẹ́ kẹ̀ fún gbogbo wa Allah bá ní sàlékún kí annabi bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn ará tẹ́ sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam ẹ̀yọ́ màá inú ẹ̀sìn mò ń fi àsìkò yìí rán létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gbẹ́ òsì ńlá ilẹ̀ tí ìbẹ̀rù rẹ̀ àbíjọ́kùsí ọlọ́run bá bẹ̀ lọ́run ìbẹ̀rù rẹ̀ ní tòótọ́ kọ́mọ́sára sí nírọ̀rùn fẹ́mi àtẹ̀yìn in tí ó kàn wá má jù owó wa ju Qur'an ṣe ìwòsàn kéèyàn gba owó ń bẹ́ẹ̀ in tó sì sun adébí eléyìí òun náà ni ọ̀rọ̀ àwọn àlìjẹnu tí a ń bá bọ̀ nípa wípé ìmọ̀ karúkíà sáà lẹ́rì fún tá a bá lẹ́rì fún kí ni àwọn dọ̀wábìtù rẹ̀ àwọn òǹdèwó lóde tí nǹkan mí ò fi ní kó bẹ̀mọ̀ wa lọ́wọ́ bákanáà sáà lẹ́tọ̀ọ́ láti ṣe ishtiraq nusharitu ahlal marid qabla al-qira'a kásọ fáwọn èèyàn tí nǹkan mẹ́yàn wọn wípé ká tó ka nǹkan fún yín ẹ̀fún wa ní nǹkan báyìí àwọn masáìlú yìí àmú ìpìlẹ̀ ibi tí àwọn àfà kọ́rọ̀ mọ́sá bá ní kẹwọn tí wọ́n ti mú ọ̀rọ̀ wọn a sọ̀rọ̀ ń pa ìtàn bí àbísẹ̀dìl khudri bí wọ́n ṣe jáde pẹ̀lú àwọn èèyàn 29 tí wọ́n jẹ́ 30 bí wọ́n ṣe dé àdúgbò kan nínú àdúgbò lárúbáwá lóòrù tí wọ́n fẹ́ sinmi síbẹ̀ tẹ́bí sì pa wọ́n débẹ̀ asọ̀lé mi ìjẹjọ́ àwọn èèyàn ikọ́ fún wọn láti fún wọn ní oúnjẹ kótó di pé Allah subhanahu wa ta'ala ó gba oúnjẹ fún àwọn sọ̀hábà yìí látọwọ́ àwọn èèyàn yẹn bákanáà a sọ nípa pé àìfún wọn lóúnjẹ yìí ṣe ń lọ́fà tẹ́ntọ́fẹ́ kàǹkanu wọn náà gẹ́bà sí rí fi dhahiri wípò náà ní kàǹkan àfi bá lè fún wa ní nǹkan báyìí ṣùgbọ́n a rí àdífù míì tó yẹ pé nǹkan kan ó ṣẹlẹ̀ láàrin ẹni tọ́ka nǹkan àti àwọn tí nǹkan béèyàn wọn tí nǹkan fi ṣe lọ́pọlọ tó fi wà madihush tàbí kápọ́ wà ní maafun ẹni kò ní wọ́n mú nǹkan kan wá torí kò sí kàlárin àwọn méjèèjì ṣùgbọ́n ka ibtigha awajihillah láti fi wojú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n àwọn èèyàn wọ́n fún ní ọgọ́rùn-ún ẹran ilé ní àdítọ̀ wá ní àdífò Kharija ibn Salt lórí kíso amú rẹ̀ tá ń pè ní Alaqa ibn Suhar radiyallahu ta'ala anhu arda ṣùgbọ́n lẹ́ni insha Allah rahman ọ̀rọ̀ àkọ́kọ́ tó jẹ́ ìpìlẹ̀ lọ́dọ̀ àwọn àfá nípa wípé akhdule ujra kéèyàn gba nǹkan lórí pé ó fẹ́ kọ́yàn ní alkùrán kéèyàn gba nǹkan alálkọ́símà lórí pé ọfẹ́ báwọn èèyàn pín nǹkan igun méjì ní a ní nǹkan èèyàn wá fẹ́ pín láàrin wọn tàbí àwọn tó mọ̀ nípa nǹkan oko tí kòkó ìbá wà ní tútù ẹ̀ẹ́rì bí mo ṣe wo kòkó yìí o ẹ̀ẹ́rì àpò ọgbọ̀n bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá gbẹ tán bí bí 24 23 wọ́n máa ń pẹ́ tí bí a ń ṣe bẹ́ẹ̀ ni alkhọ́rísù khọ́rúsù ní sẹ́tí ń sin yẹn wọ́n tún máa ń pè ní haziru lọ́rọ̀ arabawa sẹ́yàn lè gba owó lórí rẹ̀ bákan èèyàn báwọn èèyàn pín ilẹ̀ sẹ́yàn lẹ́tọ̀ọ́ láti gba owó lórí rẹ̀ kí ló tá a fi kó gbọ́ àwọn nǹkan yìí papọ̀ nítorí pé jínsù wọn ìran wọn ń so mara wọn lọ́nà kan sí ọ̀nà kejì àkọ́kọ́ zahaba jumuhuru alil'ilm àwọn tó pọ̀ jùlọ àwọn àfáà súnnà wọ́n ní ẹ̀tọ́ ni kéèyàn gba nǹkan lórí péyàn kọ́yàn ní Qur'an ẹ̀tọ́ ni kéèyàn gba nǹkan lórí pọ́ báwọn èèyàn pín nǹkan ẹ̀tọ́ ni kéèyàn gba nǹkan lórí pọ́fojú dá nǹkan tó lè dájà láàrin ẹ̀ méjì ó sì bá pín àwọn kan lọ báwọn àwọn kan ní àwọn gbà lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n májẹ̀mú ò sí mbẹ̀ májẹ̀mú kò gbọ́dọ̀ sí mbẹ̀ wípé kí n tó kọ́mọ̀ nkúra ní in ti ń gbàrí o kí n tó bá yín pín kókó yìí in tẹ́ fún mi rí o kí n tó bá yín pín ilẹ̀ yìí in fún mi rí o ṣùgbọ́n àwọn hànàfíyà abu hanifa rahimallahu ta'ala àwọn ní kéèyàn ọgbà nǹkan lórí gbogbo àwọn nǹkan yòókù yìí ọlẹ́tọ̀ ṣùgbọ́n lórí bẹ́yàn fẹ́ kọ́yìn ní Qur'an èèyàn gbọ́dọ̀ gba nkankan lè anna ta'alima al-Qur'an ibadatun wal ajiru alaiha ala Allah torí ìbáadà ni ìjọsìn ni èyí tí yóò bá sí rí ládá ń bẹ̀ ọ̀dọ̀ ni a máa ń wà yẹn sí ṣùgbọ́n tó pé Qur'an lè èèyàn bá kà láti fi ṣe rúkíyà tí èsè pé àfẹ́ kọ́yàn wọn ni fajaizun ọlẹ́tọ̀ kéèyàn gba nǹkan bíi eléyàn wọ́n ní kí ló fà tẹ́ fi lọ́lẹ́tọ̀ wọ́n ní nítorí khabaru Abi Sa'id al-Khudri ìtàn Abu Sa'id tọ́sàlàyé yìí pẹ̀lú bí wọ́n ṣe rìnrìn àjò àtàwọn nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn àti àwọn èèyàn yẹn ni ló jẹ́ káwọn ọ̀sọ́ bẹ́ẹ̀ àti ní tàǹsí sáà ń padà fi parí ọ̀rọ̀ wọn. àwa ń bọ̀ àwa rí tọ́jẹ́ wípé àwọn tí ẹ̀kọ́ kéèyàn gba owó lórí ìkẹ̀kẹ́ ní gbogbo àwọn àlámẹ́rí ṣùgbọ́n ká tó máa bọ́ sínú ọ̀rọ̀ wọn a gbọ́dọ̀ padà sí ìpìlẹ̀ kí ni ìpìlẹ̀ anábì sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run ọba fẹ̀sìn rán ní sì ń sálàyé rẹ̀ kíkan kíkan kíkan tí ó fi hàn kapa mẹ́bẹ̀ salawatullahi wa salamu alayhi ìpìlẹ̀ wọ́n ní pé Nabi sallallahu alaihi wasallam in kọ́ àwọn èèyàn lọ́rọ̀ ọlọ́run ọba kìí gbà kankan àwọn aláìní wà pẹ̀lú rẹ̀ tí wọ́n pọ̀ kó tó di pé ọlọ́run ọba ń pin ní humusu nǹkan tí wọ́n bá gbà lọ́wọ́ àwọn tó bá gbógun ti wọn musa wọn máa sẹ̀mí bẹ́ẹ̀ yọ bọ̀ ara lé bẹ́ẹ̀ yọ fún fámìlì rẹ̀ náà ní nǹkan bẹ́ẹ̀ ìgbà mi ò tó lè tán tí mi ò ní tíì dè anabi sallallahu alayhi wa sallam wọn a máa lo tó ju oṣù kan lọ tí wọn ò ní í sebẹ̀ anabi sallallahu alayhi wa sallam àwọn sọ̀hábà wọ́n ń kọ́ àwọn ẹ̀kọ́ yìí lára nábì sallallahu alayhi wa sallam títí títí tó fi di wípé Allah subhanahu wa ta'ala padà ń gba ààyè fún wọn pẹ̀lú ìmánì òdodo àti ìdó ti Allah subhanahu wa ta'ala tó fi di wípé ẹni tí kò ní ju aṣọ kan lọ lójú ànábì sallallahu alayhi wa sallam ọ di ẹni tí ní àìmọye nǹkan ṣùgbọ́n ń gbà táwọn sọ̀hábà yìí ní arínú wọn tọ́jẹ́ pé tààrọ̀kọ̀ ọlọ́gbé ìrọ́kì ńgbàtọ̀ ìrọ́kì gbogbo nǹkan tí wọ́n bá pín nínú ìlú ìlú fún lówó oṣù ní o wọ́n fún ní nǹkan ní o yóò gbé owó òun yóò àgbé sí pálọ̀ rẹ̀ yóò mọ̀ wá sọ fáwọn èèyàn wípé má mú ju tó bá nídìí lọ in tó ń kálukú bá nídìí o lè máa mú ń bẹ́ o ájọ máa náà ní tí è tán àwọn sọ̀hábà máa ń ṣe bẹ́ ridwanullahi alayhim ṣùgbọ́n gbogbo nǹkan pátá wọ́n wá pín àwọn mímà tí a lè jẹ́ máa mú wọ́n jẹ́ máa mú àwọn tí wọ́n fi sígun àǹgbà zakawat zaka wọn bẹ́ẹ̀ àwọn tí wọ́n rán kọ́bà ọjà tí wọn ò fi ní wá tàǹkà àrọ̀ mú bẹ́ẹ̀ wọ́n pín sẹ́fà wọn léyìn àwọn tí wọ́n bẹ ní mahkama ibi àti ń dájọ́ wọ́n pín sẹ́fà wọn yìí gbogbo àwọn tí wọ́n ṣe ń tó ní bá ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ibi tí wọ́n mú lọ́nà kí ni ẹ̀rí wa tá a fi sọ bẹ́ẹ̀ asúlù tẹ́lẹ̀ wọ́n èé gba nǹkan lórí àwọn nǹkan tá a kà lẹ́yìn afáwà abdulrazak rahimahullahu ta'ala fil musannaf amma'mar an qatada afáwà qatada ní thalathatu ashiya'in ahdatha an-nasu thalathata ashiya'in nǹkan mẹ́ta kan bẹ̀ tó jẹ́ wípé nígbà táwa náà ń kà nípa àwọn tó ti lọ ṣáájú wa yìí tá à ń rí báwọn sọ̀hábà ṣe ṣe a rí wípé lámìyàkùn yukhad alayhinna ajirun àwọn èèyàn gba nǹkan léyàn lórí wọ́n máa ń kọ́ àwọn èèyàn nítorí ẹ̀sìn ọlọ́ni wọ́n ní kí ni nǹkan àkọ́kọ́ wọ́n lò náà ní dọ̀rọ́bùlì fáhìlì kéèyàn wá máa gbé ẹṣin gùn máa gbé ràkúnmí gùn mo mọ̀ fẹ́ gbẹ́sìn mi gùn lọ́dọ̀ yìí ẹ lè wá níbi ìrọ̀lẹ́ lọ́la á ti dé lẹ́yìn òkú á fi láàárọ̀ sátọ̀dé á sì kankan báwọn ẹ̀sìn máa sí láàrín wọ́n sí ẹnìkan ló lè fi ojú dá tí ń dá wàhálà ilẹ̀ wọ́n fẹ́ pínlẹ̀ ni wọ́n fẹ́ pín kankan ni àbáwọn èèyàn ra nǹkan lọ́wọ́ ara wọn wọ́n ń fẹ́ kéèyàn wá bá wọn sẹ̀rí lé lórí àwọn èèyàn gbó lórí ẹ̀ kò sí ti ń jẹ́ àǹsí lọ́yà àǹsí agrimenti àwa ní 10% lágbà mú èsì e níjọ ẹlẹ́ẹ̀kẹta wà tán àlìmùl Qur'an ìmá kó àwọn èèyàn ní Qur'an wọn èèyàn e gba owó lórí rẹ̀ falamma fashashuh ayé ń dá a báyìí pẹ̀lú àwọn sọ̀hábà tí wọn ò lu ti ń bàrọ̀ sàṣálám nígbà wá rí pé ìmọ̀ yìí wá ń fọ́n ká táwọn ìwà ń gbà lọ́tún lọ́sì àwọn ọba gbalé ọba gba oko lọ́ba di wípé àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ wá ń gba nǹkan lórí àwọn nǹkan tá a sọ ṣùgbọ́n nípìnlẹ̀ àwọn èèyàn yóò débi pé wọn ò rí ṣiṣẹ́ wọ́n yóò débi pé gbogbo ń ta àkàlẹ́yìn kìí ṣiṣẹ́ tẹ́nìkan wà jókòó tí kí ni túmọ̀ kìí ṣiṣẹ́ tẹ́nìkan jókòó tí ká fi interfef sàpẹ́rẹ̀ yìí ká fi wé ìgbà yẹn àwọn tó bá lọ lé kéw wọ́n lọ kéw wọ́n kà ń pọ̀ ọlọ́mọbí àrùn bíbí báyìí kọ̀sẹ́ wọn ò lù kéw kankan tí wọ́n fẹ́ ké ń gbà náà kìí ṣe pé lè ka lóga kò sí ní jẹ́ báwọn eléyìí kọ̀ mọ́ ń pa ṣẹ̀ríà eléyìí ka no ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo tó bá tó wá ní bá ṣe pẹ̀lú tí wọ́n kọ̀ tí nǹkan yẹn yé wọn gbogbo ẹ̀wọ̀n máa kọ́ papọ̀ lógọ̀ ni o mantiki ni o kìnìkan ni o balaga ni o sẹ̀ríà ni hadithi ni o sọ́láwùrẹ̀ ni o olúmọ̀rìjáde ni o jẹ́rọ di ẹni tí wọ́n máa lò fún tó ní báṣepẹ̀lẹ̀ sìn nínú ìlú àwọn tí wọ́n bá jẹ́ ìmáàmù nínú àtọ́rọ̀ lé kéwọ́n náà wọ́n ti máa yàn àwọn tí wọ́n wà ní ọ́fíìsì tí wọ́n ti ń gba zaka gbígbà wọlé rẹ̀ àwọn kan pínpín rẹ̀ bílùú ọ̀sẹ̀ pín àwọn kan ni wọ́n wà ń bẹ ibi tí wọ́n ti máa tẹ màsọ́ọ́hífù tí wọ́n máa kọ kùránì sínú tákàdá àwọn kan ní ọmọ ìyẹ̀wò tí ò sí mistake ń bẹ́ o ṣe ń fi ṣẹ́dà sí ṣẹ́dọ̀ wà àwọn tí wọ́n mọ̀ wá ń bí wọ́n ń tẹ tíà tí àwọn àáfà àkọ akọ́mọ̀ bẹ́ gbogbo àwọn àti bàtí sẹ́rẹ̀ láàrin ọkọ àtìyàwó akọ́mọ̀ wà ń bẹ́ gbogbo àwọn tí wọ́n wà ń bí sẹ́kọ̀ kan kápẹ́ bí nàìjíríà ṣe rí lẹ́nìí tó sì jẹ́ wípé nígbà náà wọ́n gbà wípé àwọn tí ń ṣiṣẹ́ wọn kò sí iṣẹ́ tó tó iṣẹ́ tí ń ṣe torí pé ó mú ayé lọ́wọ́ ọwọ́ amúbi tí ò ní ìtàn lọ tọ́jálì kìámà ń bá nu kọ̀sọ́táǹtì lẹ́nì tí ń gba nine hundred thousand ẹ̀ tí ń gba one point one wa tí wọ́n bá fẹ́ dúrà ṣiṣẹ́ bí nàìjíríà sì wá rí kọ̀ wá ní sí ẹni tí wọ́n mọ̀ gbà kéré nù àwọn èèyàn ju ẹni tí ń gba one point five lọ owó wọn lọ́pọ̀ jù nínú tí dáwọ́là ń wà fàárọ̀ jẹ́ níbu ẹ̀sìn in tó ní bá sì pẹ̀lẹ́ sìn àní tó jù nínú owó ẹ̀dá kan bóò ni ìmọ̀ mọ́sálásí kan ó ṣe máa gba one point five lóṣù tí ó wà ní ànáwà láàrin ìṣáì lẹ́yìn ìṣáì síbi náì pọ́ǹfẹ́ fi máa kún ọmọ ládùúgbò tí ó wà ní five hundred naira táwọn òbí ọmọ bíi mẹ́wàá ọ̀sán ní oníjó wọn kọ́ wọn ó takùlà kẹ́yì. afáfẹ́ ọmọkùnrin ní àdìsí mẹ́wàá mẹ́wàá wọ́n ń ṣiṣẹ́ ní ọ́fíìsì tí wọ́n ti ń gba zaka wọ́n ń fún wọn ní two point five lóṣù wọ́n wá ní àwọn jẹ́wọ́n mọ́sálásí yìí o bí wọ́n ṣe rí wọ́n pọ̀ tó yìí wọ́n ṣàyẹ̀wò olè máa dábí seven hundred and fifty naira fún àwọn torí seven hundred and fifty naira yìí ilẹ̀ mi tí wọ́n gba two point five lóṣù ní ìfini wa máa kọ́ yín ní hadith ọ̀bẹ́lá àkàyè mu báwo àyẹ̀ṣe wá rẹ̀ nípìnlẹ̀ nǹkan míì tí ìlú ń ṣe fún wọn nípa pé ìlú mọ tí wọ́n ń ṣe yẹn ní iṣẹ́ ẹ̀sìn lódìdí kò jẹ́ kí àwọn nǹkan míì kó máa wà nípò kíni o kó máa wà nípò sẹ́tìyàn fẹ́ jókòó tì jẹ́mọ́ àkáwá wò báwọn àkọ́kọ́ ntọ́ yẹ kọ́ jẹ́ ìpìlẹ̀ òun náà wípé tí wọ́n bá rí jẹ̀nù kó sẹ́nìkan láà ibi wọ́n máa sáré gbébọ̀ mọ́sálásí ni torí wọ́n ti mọ̀ pé twenty four seven wọ́n bá ìmáàmù mọ́sálásí ìmáàmù ìmáàmù ti gba three million lóṣù kọ́sìkọ́mù tó fẹ́ ṣe wọ́n gbé mọ́sálásí wọ́n sì máa tọ́jú rẹ̀ ń bẹ́ ìlú gẹ́gẹ́ fún ẹ̀ ó ti wà fárọ̀ nǹkan fírú ẹni tírú ẹ̀ bá ṣe yọ́ jẹun ọ̀sán yọ́ jẹun alẹ́ yọ́ jẹun àárọ̀ wọ́n máa tọ́jú ẹ̀ títí yọ́ máa gbọ́ Kùránì wọ́n máa irú irú bonírin sí o irú ẹgbẹ́kẹ́gbẹ́ òní ń kó o kódà nílùú tó nítumọ̀ tí a bá ń lo ṣẹ̀ríà ṣẹ̀ríà ààrí ẹ̀rí kankan pé bí wọ́n bá ti ń lo ṣẹ̀ríà ẹ̀ṣẹ̀ òní ṣẹlẹ̀ mbẹ́ kò sí ẹ̀rí fún ẹ̀ṣẹ̀ ó ṣẹlẹ̀ ṣùgbọ́n yóò kéré ni tó láti jọ́tọ̀ lọ́n ti dáyé ló ti dá fìtínà mọ́ tí ó bá tó yẹ pé kò bá ní rí bẹ́ẹ̀ ni kò yẹ kárí ẹnì kankan nù sọ̀hábà tí wọ́n lọ sẹ́lọ̀n àbíkí làdínàbí lò ńlá fi ń sọ fún àwọn tí wọ́n máa ń pé ọlọ́nlọ́lọ́n èmi ni ń da bí n bá da ni gbogbo ayé ìbá da a wà bí wọn pé ń gbà nábì bẹ̀láyé ọ̀dà àbí ọ̀dà sí gbogbo ayé sì da ẹ má máa fi àwọn gbólò burúkú báyìí gbá wọn yàn yóò kéré aburú láwùjọ bá a kúkú ṣe ń wí wàhálà tó ń kálukú ń ṣe nílùú yìí láti fi rí láadá tí ó pure níwájú ọlọ́run ó ní déédéé wàhálà tí ó ṣe kó tó rẹ́sẹ̀ dà ní Saudiya tí ẹ̀ bá fẹ́ mu ọtí ọtí ń wù mu ó lè jẹ́ pé yóò travel láti irú bíi lọ sí Kano ọkọ̀ gbọ́n náà ni wọ́n ní pé ah irú àwọn ọ̀ràn rẹ̀ náà tó kọlù náà ni pé ah ẹni tí ń ta náà bíi five litres báyìí náà ẹ̀dà ń rà láti bí oṣù márùn ó ti tán lásọ̀ tó lọ níwọ̀n tó padà pé ah bọ́tà gbọ́gbẹ́ nìkan náà tó ń ta ń bàdàgìrì ó ti rí padà wá bẹ́ẹ̀ láàrin oṣù méjì o lè mọ́rọ̀ tí in tí ó sì rà náà wọ́n ní pé gbogbo tó fẹ́ra o lè rà ju bí agolo rọ́ọ̀bù mẹ́ta lọ agolo rọ́ọ̀bù mẹ́ta ó wá lè rà ní one million naira ẹ wo wàhálà tí ó sì kó tó dẹ́sẹ̀ ó ní wàhálà táwa ń ṣe ń bì ká torí ládàá nǹkan wà kò sí ẹ̀kọ́ àwọn kódà nínú ìlú ṣẹ̀ríà wọ́n gbọ́dọ̀ kọ́ ayé hàn kan lil'amri bil ma'ruf wa yanil munkar tí ó máa ń rí sí ìpanláṣẹ dáadáa ìkú aburú fún yàn tí àwọn bá ti rí pé ìnìṣẹ̀rọ́fù fẹ́ wọlé ayé ẹnìkan kò fẹ́ dúró lójú ọ̀nà dáadáa mọ́ kò fẹ́ wúlò fún rẹ̀ gan bílẹ̀ yóò wúlò fún ìlú ibi tí wọ́n máa mú wọn wánu wẹ́lfẹ̀ẹ́ nù wọ́n máa tọ́jú wọn àwọn àfọ́ ọmọ wà láàárọ̀ ẹni tí ó wà kọ́ àǹkúrán yóò wà láàárọ̀ ẹni tí ó àkànlá dìísì yọ tẹ̀lé ẹni tí ó kàn fíkì yọ tẹ̀lé wọ́n ma wá kírun wákàtí márùn nígbà kankan náà kúrò àwọn ọmọ pílẹ̀ fún gbogbo gbà wọ́n ma sọ̀rọ̀ fún nípa ìgbésí ayé ànábì sọ̀rọ̀sálàm ìgbésí ayé àsọ̀hábà ìtọ́lọ̀ ń filẹ̀ fẹ́ni tí ó bá ti lagídí pẹ̀lú ọlọ́run láyé ń bì lálìkì àmà ní ìtọ́lọ̀ sí fún dáadáa títí títí tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ jáde ń bẹ̀ wọ́n tún dáa fáà kèése tìlú wa ìtọ́jọ́ wípé tí wọ́n bá mú ọ̀daràn inú kó kú tàbí kó bóòdè padà kó tún yọ lórí ibú ju bí tẹ́lẹ̀ lọ nígbà ní obì olóbìn kọ́ máa ṣẹ́ mọ́kọ ọlọ́kọ lásàkárì pé ọ̀ràn ń bẹ báwọn mi sì dùn wípé kò ọmọ báyìí nínú àti ń pàṣẹ kan ò ní bọ́ọ̀dọ̀ ọlọ́run kò sí ṣùgbọ́n kálukú ń sọ̀rọ̀ ṣẹ̀ríà wọ́n máa ní ṣẹ̀ríà sì wọ́ níbo ṣẹ̀ríà ti ní ẹ máa ṣe àṣà ẹ máa ṣe ọwọ́ mọ́ ọ̀daràn suspect ni wọ́n pe wòtún ní ọ̀daràn o ẹni tá à ń fura sí ìtumọ̀ rẹ̀ náà ni wọ́n gbọ́ ìbọn ọ̀rọ̀ yẹ o ẹni tá àti ìmọ̀bọ̀ yóò tọ́ ni nǹkan yẹn sì sẹ̀sí lọ́rùn àbírọ́ ni. ìlú táwa ń gbénu tẹ́ntẹ́jẹ́ innocent ó fi máa kàbí ẹni wípé ó nìkan ní da nàìjíríà rú wàláì ìlú bẹ́ẹ̀ ò lè sinmi sánmà ni a ti sépè rẹ̀ fún wa ìpìlẹ̀ rẹ̀ àwọn àfáànjọ wọn àárín gbogbo kìíní yìí ṣiṣẹ́ ẹ wá dákun tó jẹ́ wípé bí ìpìlẹ̀ ń ṣe rí olórí àkọ́kọ́ ní rí àwọn ààyè à ń wo à ń karúkíyà o àkọ́kọ́ ní rí à ń bọ̀ ń bí àwọn nǹkan tí nǹkan ìbí o nínú dáadáa àti tàbí àìdá ṣùgbọ́n nabi sallallahu alayhi wa sallam ó ṣe ìkìrọ́rù àwọn tí wọ́n ka Qur'an in tí wọ́n fún wọn ó ṣe ìkìrọ́rù rẹ̀ ṣùgbọ́n tí wọ́n fún wọn kọ́lá ń bọ̀ àwọn apákan àfà ní alukur'an ẹ̀rí wá pípọ̀ látọ̀rọ̀ nàbì sallallahu alayhi wa sallam wípé èèyàn gbọ́dọ̀ gba nǹkan lórí rẹ̀ wọ́n ní irú ẹ̀rí o wọ́n ó ní alamtu rijala min ashabi sufa ilkitaba wal qur'an àwọn èèyàn kan bẹ nínú àwọn ashabu sufa àwọn ashabu sufa yìí ó ní àwọn tí wọ́n jọ ma kíw lọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam wọ́n èyí sọ́wọ́ wọ́n èyàn kan àwọn sáà ń 24/7 ó sì lẹ́bí wọn lára tí ó ma wá gbé oúnjẹ fún annabi tí ó ma béèrè wọn ṣùgbọ́n àwọn èèyàn náà sọ̀hábà ó ní a máa ń hẹ́pù ànábì sọ̀rọ̀ sálám tí a sì máa ń hẹ́pù àwọn èèyàn náà kí wọ́n lè yó àǹsá máa ń kí ó ẹni ìwá ní òun kó àwọn kan nù ní kùránì nù wọn fa àtàní rọ́jù mi ní kọ́ọ̀sán ọkùnrin kan nù wọn lọ́ba fún mi ní kọ́ọ̀sù kí ni áàkìtì fi máa ta ọ̀fà wọn mo bá wò pé ah, ṣé mo sì lẹ́tọ̀ọ́ àti gbà àbí ìlẹ́tọ̀ọ́ àti gbà ooo jẹ̀mọ́ kéèyàn kọ́kọ́ wà nírú po ṣe mọ lẹ́tọ́ àti gbà àbí ńlẹ́tọ́ àti gbà ayé kọ́kọ́ kọ́rọ̀ lọ́rùn náà kéèyàn máa rù báwọn nítorí pé àwọn ọ̀jọ̀gbọ́n nínú àwọn àfà wọ́n ní olùsí ọ̀làmà náà wọ́n sì rí wí kọ́lọ̀njọ́ jáde kọ́mọ̀ sí wálé lóṣì o ẹni ìwá ní ẹbí ah, akhudhuha wa ujahidu biha fi sabilillah armi biha fi sabilillah ọ̀dà tí n bá ti ẹ̀fàníyàn mi gbà lọ́wọ́ rẹ̀ ń ti ẹ̀fàníyàn pé bí wọ́n bá lókun bí ànàbí ọgbà tọ́ta bá dé ní màá fi jagun sójú ọ̀nà ọlọ́run ó kan bá ní jẹ́ ńlọ bí ànàbí lérè náà fa'atu sallam mo ba lọ bá nàbí pé ya rasulallah inni alamtu rajulan rijalan min asabi sufa alkitab wal qur'an mo kàn kàn kuran na asabu sufa o sufa o ní yàrá àwọn tó yẹ pé wọn sọ mọ́sálásí ànábì di yàrá wọn ò nílé wọn ò níbòmí ju bẹ́ẹ̀ lọ ìkan wá fún mi ní kíní kọ́ọ̀sùn ṣé mo lè gbà ànábì ní in ahbabta an ta'khudha qawsan min nar faqbalha tọ́ba wù ọ́ kọ́ gbà á kí ọ̀fà kan nínú iná kọjá pé iná wọn ègbélé ọlọ́jọ́ gbẹ̀lẹ̀ kìámà ìwọ gbà ó ní farodà tu ha bọ́bá yà sáré lọ dá padà hadithi ẹnu kùn bọ́ àwọn afa rahimahumullah rahmatan wasi'a ṣùgbọ́n a rí hadithu mi tó dé darajatu tahsin hasanahu kathir min al-ilm wa huwa min hadithi imran bin hussein radiyallahu ta'ala anuma wardahuma imran bin hussein ó ní murra ay imran bin hussein bi qari'in yaqra'u al-qur'an ó lọ nkọjá lọ́njọ́ kan yóò bá rí ọkùnrin kan ọmọ kùránì ka ń ka kùránì tó bá ti ń ka kùránì lọ́ọ́ yọ kàákàá o lè kà fáwọn èèyàn lọ́jà o lè kà nígbò yes alumna sabihin tó àti ya wáyọ̀ ni ẹ màmá alágbo wọn ni àyè ìyàsìn lásọ kalẹ̀ fún yíò ọkàn kùránì fún àwọn ẹlọ́n ká tó máa fún yóò fún àwọn ẹni ọlọ́run kó tó di pé a máa lọ wọ́n lè fún lẹ́dí ẹ̀ tó ń lọ bọ́ sọ́dọ̀ ń pàtì ìmọ̀ràn wa dúwọ́ wa wu ọkùnrin títí tí pé áá wà lẹ́ ọlọ́run lọ́rọ̀ ànábì ń sẹ́ sallallahu alaihi wasallam wípé ẹ Qur'an wasallallahu àbí ẹ máa ka kọrin dáadáa ti yín o bẹ́ẹ̀ bá kàtá ẹ̀yin tẹ́ torí pé sàyẹ̀jíwò àkọ́wàmùn àwọn èèyàn kan bọ̀ yaqra'una al-Qur'ana wa yas'aluna an-nasa bihi àwọn ọmọ ka al-Qur'an wọn ó sì máa sọ fáwọn èèyàn pé àti báyìí fi náà àtẹnà kan lẹ̀lẹ́ o àti báyìí kàkà fún yín o ẹ̀ sì lé lọ́sẹ̀ tọ́lọ bọ̀t <laughs> kó tó di pé àkà ti tọ̀sẹ̀ iṣẹ́ mọ̀ pé ẹ̀jẹ̀ kan lẹ̀ ẹ kọ̀kọ́ san eléyàn náà àwọn ilé ìwé fi bẹ ọlọ́run pé ọ̀sìn ló ní mú kúrò ìwọlé rẹ kò lọ́rọ̀ ìjọ àwọn ẹni pé bí nǹkan ṣe yé orí nu àwáké káfílẹ̀ máa kàfẹ́yìn tẹ́yìn ọ̀ma kẹ́ẹ̀sì máa kówó fún wa níbi tí wọ́n máa lò sínú àrí ẹ̀rí yàn ìbúlá wa ń bọ̀ àárọ̀ àwọn àhàrí tẹ̀pẹ́ bọ̀ wọn ìrísí wọn ń sọ wípé àìgbà nǹkan lórí alukur'an ta'aliman akọ́yàn ni o aw ta'widan àbí a fi wá ìsọ́ra nípa gbogboyà ẹni tí nǹkan kan ṣe ìlà kakuran sí la ojú kan ojú mi anabi sallallahu alaihi wasallam ó jẹ iṣẹ́ tí ó dàrú rárá wọ́n ní a lè lórí péyàn kọ́yàn ní Qur'an Eh, eh, ọjà àzà ṣùgbọ́n ta ni ọjà àzà fún ta lọ lẹ́tọ̀ fún ká tó sọ ta lọ́jà àzà fún ta lẹ́tọ̀ fún wọ́n ní alukur'ani fúnra nábì gan òun ló fi kíkọ́ ọ̀yàn rẹ̀ ń ṣe ìntẹ̀yàn lè gbà òun gangan ó jẹ́ mọ́ èèyàn lè kọ́ ẹ̀kúra ìntẹ̀yàn ọgbà nǹkan wọ́n ní kílẹ̀ rí i wọ́n lẹ́rí àwọn ni ma jaa fi sahihayn wa fi ghayrihima min hadithi Sa'd bin Sa'd as-Sa'idi radiyallahu ta'ala anhu arda Sa'd bin Sa'd ó ní baynama nanu sallallahu alaihi wasallam yorùbá mi baynama nanu julus sallallahu alaihi wasallam awàlọ́ dọ́ sallallahu alaihi wasallam àjókòó anabi sallallahu alaihi wasallam ji'tuka li ahbalaka nafsi anabi mo wá láti lé mo sì múra bí mo sì lágbára ma mo wá fira mi fẹ́ ọ ní kọ́ fẹ́ mi anabi sallallahu alaihi wasallam ọba stop ti ń si lọ anabi wá wo obìnrin yẹn lọ gbárí látòkè títí títí ó wò désàlẹ̀ fún mọ̀tọ́ àtàrà àṣà àníbí bá sórí báyìí kọjọrú òun obìnrin tó wà nábi sallallahu alaihi wasallam àkọ́kọ́ ansa npankan tí ń ṣe lọ́tì owó obìnrin ẹnikẹ́ni kò lẹ́tọ̀ọ́ láti máa obìnrin tí èbá sẹlẹ́tọ̀ rẹ̀ àfi torí àníyàn pé fífẹ́ tó bá kọjá lọ wájú èèyàn téèyàn sì fẹ̀ẹ̀fẹ́ wíwò téèyàn lè wò ó ní wíwò tẹ́ntí ọ̀fẹ̀ẹ̀fẹ́ náà lè wò ṣẹ̀ríán àyàfi ìgbà téèyàn bá lọ sí khituba rẹ̀ téèyàn fẹ́ lọ báwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ pé mo fẹ́ fi ọmọ yìí ó lèèyàn tó lẹ́tọ̀ọ́ àti rí wu ọmọ ṣùgbọ́n tá a bá ẹ̀rìn pé ogun tá à ń sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ní ìsìn kò tètè máa yí àwọn èèyàn ìdí òjò tètè máa yí ẹni wípé óbí ẹsẹ̀ ń tí máa káàkiri ìtàbá yìí tó ń kálukú ọmọ rí kí rí gbáyà rẹ̀ rí pátádì rẹ̀ rí gìgísẹ̀ rẹ̀ rí gbá aráwòkú wàsásùn óbí ẹni ọ̀wọ̀ lóbin ẹ sọ fún ẹni tó gba professorship àbọ̀ gba doctorate rẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn tí ń pe ọ̀rọ̀ ìjáàbù tí máa pè ní àṣà lárúbáwá ẹ sọ fún pé òpònú ni ẹ̀sìn ló pè ló pònú ẹni tó bá sọ bẹ́ẹ̀ òpònú ni ẹ̀sìn islam ló sì kéde o èló pè ní òpònú anabi sallallahu alaihi wasallam àyà àkalẹ̀ ẹ̀ fún ní tí ó sì rí tẹ́lẹ̀ táyà sí ń kílíà rẹ̀ ọwọ́ á níṣẹ̀sí lárúbáwá ni pé wọ́n jí mú ni lára ẹ̀yà mi àti pé lárúbáwá kulẹ̀ kúndùn obìnrin bẹ́ẹ̀ nǹkan méjì ìlọ́lọ́n fi tira wọn alqawlu bila ilm kéèyàn máa sọ̀rọ̀ sínú ẹ̀sìn ọlọ́run láì nìma ó burú jáì ètò wà lẹ́jú rẹ̀ ó ní alqawlu ala Allah bi ghairi ilmin kéèyàn máa sọ ń pa ọlọ́run nípa ìtọ́lọ́n fi rán nàbì sí a láì nìma kọ́dà ń gbàtọ́ lọ́n fẹ́ sọ́nà alukurani ó fi ti ṣíríkù ni wa an tushriku billah ma lam yunazil bihi sultana wa an taqulu ala allahi ma la ta'lamun an sasa mi obìnrin látòkè dílẹ̀ kò hu amsa bá ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ nígbà pẹ́ obìnrin náà kọrẹ̀ ẹ̀tì kọ lọkùnrin kábàdì náà sọ̀hábà ó ní ya Rasulallah in lam yakun laka biya hajatun fazawwijniha eré anabi sallallahu alaihi wasallam tí wọ́n bá ní tó fi obìnrin yìí ṣe ó sì fẹ́fẹ́ mi amsasam ní kí n fẹ́ fún un fẹ́ fún un so ní tó fi fẹ́ ó ní kankan àrẹ́bìnrin a máa fi nǹkan fọ́bẹ̀ ni idhab ilà ahlik fanzur altejid ìdá ọmọ ṣe'an máa lọ sọ́dọ̀ àwọn fámílì rẹ̀ bóyá o lè rí nǹkan tí wọ́n fún ọ tó fi lè fọ́mọbìnrin ọba lọ ó dé onáà sàásánà ní rí nǹkan kan ànàbí ní idhab tó lọ walau khatama min hadidin kódà kọjẹ́ òka panda kò jó òka panda jàmáà hadithi ó ní ìpìlẹ̀ tí àwọn kan fi sọ wípé ìyá ọkọ lè máa kí òka bọ ìyàwó rẹ̀ lọ́wọ́ sí ẹ̀rí pé wọ́n ń ṣèkà fún wa naam ẹni gan sọ̀rọ̀ òka mú wa kòró òka mú wa anábì sì fẹ́ kó fi ṣe akídù fóbìnrin ni kó fi ṣe máàrù fóbìnrin ni kò torí mú wa àfọ́ wàá sọ pé òun ló ń ṣe akídù yọ wàá gba òka lọ́wọ́ ọkọ ìyàwó yá àmọ́ owó obì olóbe báyìí yọ ma pé kó tó dípá àwọn ọkà útúbà kóhùn tó kí òkà ìbọ̀lọ́ kò sì fọwọ́ ọmọ náà lẹ́bùbù sí ń sọ̀rọ̀ wọn náà n tí ò sì nú ẹ̀sìn rárá rárá kò sí ń tó jọ náà anábì sọ̀rọ̀ sálám ó ní kò búrú o ah, ọkùnrin bá ní à ń ọ̀dà wa hada hádà ìzárì ẹ wá gba aṣọ tí mo ròyìn nínú ìwáyà mi wà ìzárùhù alákọ̀hù aláàrúnúkìhì kò ní lọ́sàsà wọn máa ró sọ báyìí wọ́n tó pàkájà kan o ya aya ọwọ́ rẹ̀ lẹ́yìn ọwọ́ àfìsó mọ́ rẹ̀ lọ́rùn báyìí aṣọ tọ́wọ́ ti tí wọ́n nítòsí nínú wọ́n náà sàásálàm ó sì jẹ́ ọ̀dá náà ẹgbà sọ ìkẹ́ bá ń fún gbà náà ẹni tó gbà ní ìsìwá ní ara wa sọ kí náà ní ká sì pé báyà kí wọ́n gẹ́ méjì ń gbà náà níbìnà bá bá gẹ́ méjì kò lè ká obìnrin ìlàjì okú kò lè ká ọ̀nà ọ̀dà wàhálì máa kàṣe òmìnira Qur'an sọ ọmọ Qur'an ó ní òun ma kùránì o kí lọ mà ń bẹ ó lò mà sọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ báyìí nínú wáyà mi Suratul Baqara ńlọsọ. a alẹ́tì tẹ̀lé ya tàbí ẹ̀ńtọ́ tẹ̀lé ìwáyà mi wá pẹ̀lú wáwò wà lẹ́tì tẹ̀lé ya ala kulli hal ìtìláàfù pọ̀ nípa nǹkan tó sọ pọ̀ mà Kawthar nínú ìwáyà mi ọ̀pọ̀lọpọ̀ nǹkan pọ̀ gbàmù ṣùgbọ́n sàsán wa ní kùbúrú ọ̀ya máa wá kà fún mi ọkà fanu sàlám kárẹ́bì ànábì ni ọmọ kùránì kan tó tọ́ ànábì wa ni zawatukaha bima bima ma àkàmìnà alukur'an torí ntọ́ ọmọnú alukur'ani mo sọ obìnrin ìdíyàwó rẹ wá lọ rè kọ́ ní nǹkan àwọn apá kan ní bá àti bẹ́ẹ̀nbẹ́ẹ̀ torí bá a máa tí ó ní túmọ̀ láàmù ẹ̀yìn zawatukaha lima tọ́ba sì ti wá ní láàmù ajẹ́ wípé tẹ̀kìrìmá ni mo fi ọmọbìnrin yìí fún ọ láti fi pọ́n ọ létoró ń kúránì ni ọ ọ̀rọ̀ pa àfi kúránì ṣe márùn òní sí mẹ́mọ̀ báwọn ṣùgbọ́n àgbà bàídùn àni ìmáàna àwọn àfáà lè jìnà sí túmọ̀ àdìsí wọn gédégédé so n tó ọmọ yìí lọ́rọ̀ ẹ̀kọ́ kódà ìwé àti àbúrò rẹ̀ rọ̀ dábàá lọ́rọ̀ sàlám ìṣìrìnà àyà ànábì sọ fún wípé lọ́rọ̀ ẹ̀kọ́ ní twenty àyà ṣùgbọ́n gbọ́n kan fẹ́ gọ síbi ọ̀rọ̀ wípé ṣé tí bá mọ́mọbìnrin yìí lọ ilé ṣé yóò máa wọ ọ̀ràn ni àfìgbà ọba tó lè kọ́ ní gbogbo tó lòun mọ́tàn tó sì jẹ́ pé làákẹ́yìn sọ́tọ̀ọ̀tọ̀ tó bá kọ́ láàrin ọdún kan náà tí èyí bí ẹni tí ọ̀nà bíi náà ni. ṣùgbọ́n rìwáyà clear dáadáa wa yọ tọ́jọ́ yìí pẹ̀lú ògùn ọlọ́run bára rẹ̀ ṣe wáwàsó yìí táwọn obìnrin náà yìí ó sì lẹ̀ kọ́ aya. ó ti dìyàwó rẹ̀ nù ìntàrídùnú hadithu yìí ó ní wípé anabi sallallahu alayhi wa sallam ńgbà tẹ́yìn òrì márùnmá ní owó ní aṣọ ní nkankan anabi wá fi ta'limul qur'an ìkọ́ni qur'ani láàyè ibi tó yẹ kéèyàn ó ti náwó anabi wá fi dípò rẹ̀ ọwọ́ dàbí ìgbà tí èèyàn fi ta'limul qur'an tó gbowó ń bẹ̀ tó wá fi fẹ́ bẹ́ẹ̀ àrí ẹ̀rí báwọn ṣùgbọ́n ìwáyà mi ń bẹ tó clear àlámẹ́rì dáadáa ó ní hadith ibn abbas radiyallahu ta'ala anhu ardahuma anabi sallallahu alaihi wasallam ni ahakku ma akhadtum alayhi ajran kitabullah tí wọ́n bá ní ẹgbà owó lórí nǹkan tó sì lẹ́tọ̀ọ́ tá a lè pè ní àrọ́mù tí bùkátà bá mú ìgbà kùránì tẹ́ bá kọ́ọ̀yàn ni kùránì tẹ́ bá kọ́ọ̀yàn kí wọ́n ní ọgbà lẹ́nu àwọn tí wọ́n jẹ́ sálàfù afáwa ibnu sahnun wọ́n ní ẹ̀kọ́ kíkọ́ àwọn èèyàn yìí àwọn àfáà yìí gbà nǹkan lérí rẹ̀ ní ìpìlẹ̀ kọ́dà ìmọ̀mù Malik wọ́n kọ́ ọ́ àwọn afáwa ní kíni tí ó fà nítorí wípé ẹni tí ó pinlẹ̀ kọ́ ni kíánà yuruzaku min baitil mal wọ́n pinlẹ̀ máa fún ní nǹkan láti central láti central bank ìlú wọ́n ma wọ́n ti wà fárọ̀ nǹkan fún wọn nínú bọ́jẹ́tì àwọn afáwa ní al amal àwọn ṣe à ń kọ́ni ní Qur'an à ń gba owó à ń ṣe rúkìá tí a bá fún yín nìkan à ń gbà kíní ọ̀fọ̀nká ẹ̀ńdà fàsáàdì baytil mal nígbà ó di wípé wọn ò mọ ojúṣe àwọn àfáà fún wọn lójúṣe wípé ntẹ́ nkẹ́tà fún yìí ó ju gbogbo ntáwọn èèyàn nkẹ́tà fún lọ káàkiri gbogbo ògboro dókítà gan ara ni wọ́n ń tọ́jú ẹ̀yìn tó ń tọ́jú ara ẹ̀ tó ń tọ́jú ẹ̀mí tó di pé kò sí nkankan tí wọ́n ń fún wọn mọ́ ńlọ́sẹ̀sẹ̀ wàá di ìntàwọn yàn jókòó fún akọ́kíbìnrin wahab wọ́n ní ìmáàmù wa malik wọ́n jókòó léńjọ kan àgbàfa ẹkùnrin kan bá dé ó ní yà abba abdillah ilẹ̀ ìmáàmù malik ọlọ́run pé kíkúra ní òye mi dáadáa kò sì sí ọ̀nà àbáyọmí tí mo fi lè máa sẹ̀mí mọ́dà tọrọ fi áhìrì alìhújírọ̀ alàtàlímì alukur'an tí n bá kóyàn kúrò tí n bá gbowó sọ́lẹ̀tọ̀ fún mi má màlìkí ní ah, nígbà tí ọ̀sán náà mi fọ́ ọlẹ́tọ̀ kò sọ pé tó ń bá lọ ka kùránì fáwọn èèyàn tí wọ́n bá fò lówó sí kò wọ́n gbà kó wọ́n kọ́ ń bọ̀tí má mú bóòlù sí lọ àsìkò lóní in tó ń fi àsìkò sí náà wọn fa àsìkò sí nǹkan mi ọba tó pàdánù ní ìrẹ ìmáàmù fẹ́ńlámi túrú ni máa yẹ kìfì ní tó bá jẹ́ pé àwọn èèyàn gangan tí ó tó mi wọn ò lágbára àti fún mi ń kọ́ á ò ṣàárí tó hàn ṣé mo lè dàmájẹ̀mú pé kápẹ́ntẹ́ fẹ́ máa ṣe rè ẹ máa fi abọ́ gàrí méjì kún o ìgò epo pupa kan yóò máa wà ń bẹ́ o abọ́ ọyọ̀ kan yóò máa kún o ó ní ṣe mo lè ṣàárọ̀tọ̀ wọn ṣe mo lè dámẹ́jẹ̀mú pẹ̀lú wọn báwọn má màálìkì ní tó bá ti jẹ́pẹ́ jẹ́ ń fún ọ kò lè ka ọ tó o sì mọ̀ pé àrí àsìkò lò síbòmí tó o ti lè rí àjẹ́ àmọ́ àlàálì tí nǹkan yìí fi di ojúlówó ṣẹ́fọ́ ṣáàtùm ṣe májẹ̀mú yẹn náà pẹ̀lú kíni o pẹ̀lú wọn yóò clear láti ilẹ̀ ṣùgbọ́n gbogbo eléyìí sọ ní ìpìlẹ̀ àbí àdìwábá naam àdìwábá òun ni lọ́nà wo ló fi jẹ́ àdìwábá àdáwà alìsìlámíyà ìlú tó jẹ́lu islam káfíwé nù mọ́sálásí. No, ká fi haram masalasi ká fi wé àwọn agbègbè rẹ̀ àwọn èèyàn tí wọ́n bá lọ rí kéw àwọn ni alámòjú tó fẹ́ sí ìlú ọ̀wà pín iṣẹ́ fún wọn lórí ìrìnàrìn gbogbo tí ẹ̀sìn ti ní ìdí nǹkan ọjà ni o ètò ẹ̀kọ́ ni o ètò àdájọ́ ni o ètò kíní ni o ètò gbá ni ètò àwo ni o tí a bá wà bá ń lo dìdí ẹnì kọ̀ọ̀kan náà ló ń lù ẹni tó lówó sẹ̀mọ̀ bó ti yọ zaka ó ti yọ kankan ojúṣe ìlú òun wọn máa ṣe náṣírò ẹ̀sìn inú rẹ̀ òun ti wá yọ owó kan wípé mọ́sálásí kọ̀ọ̀kan o wọ́n gbọ́dọ̀ tàfíìrù ọwà ń bẹ́ẹ̀ àáfàá tá a sì gbà sí mọ́sálásí méjì ni wọ́n sì máa kọ́ ọmọ mẹ́wàá mẹ́wàá gbogbo mọ́sálásí ọ̀wà rí báwọn wọ́n wá ń fọn lówó oṣù láti òkè jẹ̀máà ìjí àáfàá gangan lè sọ fún àwọn òbí ọmọ wípé ẹ fún mi ní nǹkan báyìí o no kódà àwọn àáfàá tún wá ṣe ìyapẹnu pé tí ó bá rí báwọn tí wọ́n bá padà bú àáfàá ní nǹkan nínú àwọn tí wọ́n jò ń bí àwọn ọmọ Se kọ́ gbà bí ọmọ gbà àwọn apá kan ní kò gbọdọ̀ gbà àwọn apá kan ní a ah, ńgbà tí ọba ti béèrè fún tí ó sì ṣe mẹ́jẹ̀mú ọlẹ́tọ̀ àti kíni o ọlẹ́tọ̀ àti gbà ìyẹn clear lọ́dọ̀ àwọn sáàfù wọ́n tún wá béèrè ìbéèrè kan wípé àwọn mọ̀rẹ́ màkà tí ń ṣẹlẹ̀ wọ́n ní kílé ìmọ̀ náà wọ́n ní tí àáfàá ti ń kó àwọn kúránì bá ti fẹ́ tọ́ bímọ àbí ọfẹ́sì nìka gbogbo ọmọ ilé kí wọ́n máa wá kó oúnjẹ lọ sẹ́nu ọ̀nà àfa wọ́n máa kó oúnjẹ lọ wọ́n máa kó oúnjẹ lọ sósì jẹ́ ẹ̀tọ́ bá nǹkan àfa ọgbà àwọn àfa ní kò gbọ́dọ̀ gbà lọ́wọ́ wọn àfi kọ́ jẹ́ pé àwọn òbí wọn ní à ń fi rán ni sí tó bá jẹ́ pé òun lọ sọ fún àmọ́ ọmọ tí èèmọ̀ ṣiṣẹ́ kí wọ́n lọ rè máa bu abọ́ ráìsì wà abọ́ ẹ̀wà wà wọ́n ní ìjẹkújẹ ní jẹyẹ kí ni ẹ̀rí ní ọ̀sọ́tù nìsá asuhut ọlọ́wọ́n bá kọ̀ fún wa pé ká máa jẹ suhut ṣùgbọ́n riwaya tó fẹsẹ̀ múlẹ̀ dọ́dọ̀ nẹ́bí pé marufuru ni ẹnu kùn ṣùgbọ́n ìrísàlù rẹ̀ ó múlẹ̀ ṣùgbọ́n ká pè ní mawquf ala ibn Mas'ud radiyallahu anhu wa ghayru ṣùgbọ́n a lè sọ pé in tí a sọ iná ọ̀dọ̀ ànábì náà ni a ti gbọ́yé wípé kúlù láhmin àmbátà òṣùhùd gbogbo èèyàn pátáláyé tí ẹran ara rẹ̀ bẹ́ẹ̀ dàgbà sí ṣùgbọ́n ń tẹ́ran fi e dàgbà òun ni ṣùhùd wọ́n ní kí nìtúmọ̀ ṣùhùd òun náà ni ríṣùà tàbí rọ́ṣùà apá kan sì fà rọ́kọ̀ wọ́n ní rọ́ṣùà òun ni masdari ríṣùà òun ni ismu kéèyàn ọmọ gba àbẹ̀tẹ́lẹ̀ lórí gbogbo fíìdì téèyàn rí ọ wà mọ̀ nǹkan ń ké ó ti ní nǹkan tí a ń fọ́ mi kí n tún wá sọ fún àmọ́ pé ẹ̀yin márùn-ún kulikuli níjọ monday méjì fún o wọ́n fún ọ̀kọ́sá kan tí a máa fi wá ọmọ wá sí màmá wọn lọ́rùn lé pé ah, ìrìn fún kulikuli o màmá mi wò pé kí n tiẹ̀ fọ̀nfọ̀n náà mo bọ̀ jẹ́ n sáré tọ́jáde tọ́mọ ó fi wá bọ̀ bí kulikuli torí pé ọmọ ike n ò lè ṣe kí wọ́n mọ̀ nífẹ̀ẹ́ tí bá ń kọ́ lẹ́kọ̀ọ́ yóò sì gbé ẹni tí ń kọ́ lẹ́kọ̀ọ́ ju òǹbí rẹ̀ lọ torí ẹ máa níbẹ̀rù olùkọ́ wọn ọmọ fi wá ń lọ jalè kulikuli tí àfa àbájẹ ara tọ́ba ti bẹ̀ sanra wọn ni kullu lahmin ambatahu asuhut fannaru awla nǹkan tí a lè sọ pé irú ẹran ara bá ń tọ́ sí jù lọ́dọ̀ ọlọ́run o náà nínú Jahannama ibẹ̀ ni yóò ti fún mi ra padà wọn tó kìbọ àlìjánnà wípé hàn wọn rọ pé bí ọba ti di wípé irin bá dọ́gbọ̀n báwọn tí alágbẹ̀dẹ sì lẹ́yìn di àti fi rọ nǹkan wọ́n sì ní èrè òní wàlìjánnà wọn ọ̀kọ́ kí ó ń tọ̀ ń bọ̀ náná iná wà fún gbogbo ẹran ara bùn tọ́jẹ yóò ń bi jẹkújẹ

tọrọ òfìsí sọ yóò sì jẹ́wọ́ fún sẹ́yìn pé ẹjọ́ fún mi tán àkọ́kọ́ lọ́yé èèyàn ẹni trust ìlú jẹ́ ẹjọ́wọ́ fún mi ẹni kò ní gbọ́lọ́wọ́ lẹ́nu mi ṣùgbọ́n bẹ́ẹ̀ sí jẹ́wọ́ yìí all help situation yìí one million naira mo wí tẹ́lẹ̀ one point five ní gbàlọ́wọ́ yìí ó kùtù mọ̀ bó ti jẹ́wọ́ fún naam àbí lọ́pàá èèyàn tí lọ́ bá èèyàn jẹ́rìí naam wọ́n tún rẹ́ǹtì èèyàn lọ school ọmọ tí ń lé skul yóò sì rẹ́ǹtì èèyàn kí ló gbọ́dọ̀ dìrẹ́ o gbọ́lá gàdínà ọ̀dà wọ́n bí àbá pé kí lẹ́ pé ọmọ yìí ńlọ kí ló kọ rẹ ní skul gbogbo ẹ̀ wá lọ́lù nílùú tiwa yìí kéèyàn wá kaṣọ ọrùn kí wọ́n pè lásọ tíjọba ń fún lówó oṣù lórí rẹ̀ tọ́jà sọ ọlọ́pàá kó gba nǹkan lọ́nà àràámù fanáàrù aulabi iná ó níwọ̀n èéfín ara wọn tí yéé padà sí ntọ́ yẹ kọ́ jẹ gangan tẹ́lẹ̀ tí lù ń fún un ìjọ tó bá tó fúnra robert àwọn tó rí lisi ẹ̀ tọ̀dọ̀ ọlọ́ọ̀nìyàn àwọn èntì ẹ̀ máa ń mọ̀gùn olóró dáwà dúró wọ́n ní abọ́ọ̀lẹ̀ àbọ́ọ̀lẹ̀ wọ́n ní fútmàtì ọkọ̀ àhánsà ìbútù àhánsà ọkọ̀ àjà wọ́n ní ah mo ní sẹ́dára ilẹ̀ ń ṣe yìí o ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ yìí tẹ́ ẹ bá wá rí ẹni tí ẹ̀ ń wá gangan tẹ́ ẹ gbóló rẹ̀ tẹ́ ẹ fílẹ̀ tẹ́ ẹ mú tẹ́ ẹ sì gbó lọ́wọ́ rẹ̀ ah, ẹ ní sẹ́sìn bí sẹ́yìn ọ̀gá wọn ni ah, kí làbá ń ṣe oníṣàdọ́ àfáwọn ni oníbọ̀ àwọn ètí gbàdúrà ayẹyẹ onímọ̀ bá sáré sọ́dọ̀ mìíràn ah, mú ní tí mò ń sọ mọ́ ni wọ́n yà bàbá ẹ̀dá bàbá ọmọ ẹ̀dúrà mi ẹ̀dá bàbá ọmọ kí lè mú ọsí ká jẹ́ ọmọ ẹ̀ lọ. àtàṣà ni o àti ká mọ́ sọ̀rọ̀ mọ́ àti ẹ̀wà gbé ọ̀kanu méjèèjì nígbà tó jẹ́ pé ẹni tí ẹni ọmọ sọ́yẹ̀ gan ti ń wá lọ́ràn kí ló lè mọ́ pàmò ẹ̀gọ́ ẹgbọ́lọ́pàá máa wà gbangba ni téèyàn ẹ̀ mọ̀ wípé ẹn ti n sọ wà o kí ó tọ̀ kọ gọ́ kò yẹ kó wà ní ẹ̀mí agbófinró wípé ọ̀daràn ni wù òun mú kó mọ́ sọ́dọ̀ràn gẹ́lẹ́ ẹ̀kọ́ wà lẹ́mí ẹ̀ torí pé ní èsì ni wa ni lọ́yà bá ń sọ fún chief ẹ ti dáràn ti pẹ́ o ẹ lọ dáràn yóò tún wá wá bẹ̀ ẹ ní ẹ fàjẹgbọ̀n tọ́ba dijọ́ mẹ́jọ bíyàwó ni mina rahman a tẹ̀síwájú lórí àwọn masáìlì títí títí tá a fi dé ibi tá a ń lọ gangan bí idina láyé lọ́wọ́ ìjìnlẹ̀ kọ́hárì nǹkan náà fílùmù rìbá kìíyà rahman an yi wa fiqona wa an yi rizqona likhlas fil qawli wal amal wa huwa ala dhalika qadirun wa bil jabati jadir alhamdulillah alhamdulillah alladhi anzala kutub wa arsala rusul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 بهذا أوصى الله سبحانه وتعالى جميع خلقه وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا عباد الله فرسول الله صلى الله عليه وسلم ما تركنا إلى إلا على محجة بيضاء نقية ليلها كنهارها لا يزيغ عنها بعده صلوات الله وسلم عليه إلا هالك ولقد اختلفت كلمة وللعلم في أخذ الأجر على تعليم القرآن وفي أخذ الأجر على على قسمة الأموال وفي أخذ الأجر على ضراب الفحل وكذلك على الخرص أو الحزر رحمهم الله رحمة واسعة وقد ذهب جمهور العلم إلى جواز أخذ الأجر على تعليم القرآن وخالفهم في ذلك بتفصيل يسير الإمام أبو حنيفة رضي الله تعالى عنه وارضاه حيث جنح إلى جواز إلى جواز أخذ الأجر على على الرقية بالقرآن ولكن ما أجازه على تعليم القرآن واحتجوا بأن تعليم القرآن عبادة وأجر العبادة على الله سبحانه وتعالى ولكن قالوا هو كالقياس في الرقية بالقرآن ولكننا أجزناه للحديث الوارد في ذلك من حديث أبي سيد الخدري رضي الله تعالى عنه في قصة أناس من صحابة رسول الله صلى الله عليه وسلم نزلوا على حي من أحياء العرب عباد الله واعلموا أن الأصل في هذا الخلاف عند أهل العلم هو ما كانوا عليه سابقا بأنه ما كانوا يأخذون الأجور على هذه الأعمال ما الدليل قال العلامة الحافظ عبد الرزاق في مصنفه عن معمر عن قتادة قال أحدث الناس ثلاثة أشياء لم يكن يؤخذ عليهن أجر ضراب الفحل وقسمة الأموال وتعليم القرآن والتعليم هكذا صرح والتعليم والأصل في هذا الاختلاف هو ما جاء في السنن من حديث عبادة بن صامت وفي حديث أبي بن كعب رضي الله تعالى عنه وارضاهما أنه ما علم رجال من أصحاب الصفة الكتاب والقرآن فأعطى رجل أحدهما قوسا فأعطاهما رجل قوسا أعطى رجل عباده بن صامت قوسا في روايته كذلك أثبت ذلك أبي في روايته كذلك فلما أخذها قال في نفسه كيف آخذ على تعليم القرآن أجرا بل أنا سأخذه لأني سأجاهد به في سبيل الله لكن يتردد قلبه حتى سأل رسول الله صلى الله عليه وسلم عن ذلك فقال له رسول الله صلى الله عليه وسلم إن أحببت أن تأخذ قوسا من نار فاقبلها قال فرددتها وفي هذا الحديث مقال ولكن عندنا حديث حسنه بعض أهل العلم وهو الحديث الذي أخرجه الترمذي من حديث إمران بن حسين رضي الله تعالى عنهما وأرضاهما أنه مر برجل قارئ يقرأ القرآن ويسأل الناس به فقال عمران بن حسين سبحان الله لقد قال رسول الله صلى الله عليه وسلم إنه سيجيء أقوام اقرأوا هذا القرآن واسألوا الله به فإنه سيجيء أقوام يقرؤون القرآن ويسألون به الناس الحديث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 عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم أباح لنا أخذ الأجر على تعليم القرآن جاء هذا في الصحيح عند من بخار من حديث ابن عباس رضي الله تعالى عنهما وأرضاهما قال قال رسول الله صلى الله عليه وسلم أحق ما أخذتم عليه أجرا كتاب الله أحق ما أخذتم عليه أجرا كتاب الله وكفى بنا دليلا أن رسول الله صلى الله عليه وسلم زوج رجلا من أصحابه بما معه من القرآن امرأة واهبة نفسها لرسول الله صلى الله عليه وسلم جاء هذا في الصحيحين وفي غيرهما من حديث سلب الصالح الساعدي رضي الله تعالى وارضاهما أنهما أنهم بينهم بينما كانوا جلوسا صلى الله عليه وسلم إذ أتته امرأة فقالت يا رسول الله إني جئتك لأهب لك نفسي حتى إلى آخر هذا الحديث فإن رسول الله صلى الله عليه وسلم زوج هذا الصحابي الذي طلب من رسول الله صلى الله عليه وسلم يزوجه هذه المرأة بما معه من القرآن وأمر صلى الله عليه وسلم في رواية أن يعلمها عشرين آية مما حفظ من كتاب الله سبحانه وتعالى فأمهره إياها رسول الله صلى الله عليه وسلم وأصدقه إياها الرسول صلى الله عليه وسلم بما معه من القرآن العظيم فبهذا رأى العلم أن أخذ الأجر ليس بحرام شرعا ولكن من كان يرزق من بيت مال المسلمين بما يقنيه عن أخذ هذه عن مثل عن, أن أخذ مثل هذه الأجور فلو أن يسامح الناس وفلو أن يعفو عن مثل هذا فإنه صار عملا مستقلا عند فساد بيت مال المسلمين كما قرره العلامة ابن سحنون وغيره من السلف رحم الله الجميع فنسأل الله الذي لا إله إلا هو أن يرزقنا رزقا حلالا طيبا وأن يطعمنا وإياكم من الحلال وأن يبعدنا وإياكم من الحرام فإنه قد ورد موقوف على ابن مسعود رضي الله تعالى عنه أنه قال ما من لحم أنبت من السحت فالنار أولى به يوم القيامة نسأل الله الرحمن ألا ينبت لنا لحومنا من السحت ولا من الرشوة ولا من الرشوة وهو على ذلك قدير وبالإجابة جدير نسأل الله الرحمن أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسمع المسلمين اللهم عز لسمع المسلمين ودمر أعداءك أداء الدين من اليهود والنصارى الذين يصدون عن سبيلك ويقتلون أولياءك اللهم ربنا انتقم منهم أجمعين اللهم ربنا انتقم منهم أجمعين وانتقم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا وفقنا في جميع أمورنا فإنك موفق لكل شيء وأنت على كل شيء قدير عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثبت بكم قال الله سبحانه وتعالى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 قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني واجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم ربنا إني أسكنت من ذريتي بواد بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر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 ربي لسميع الدعاء رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله